ẹ̀yin tèmi báwo ni o ṣe wà lélelelelelelelele ṣe wà mo tún ti dé mo ti balẹ̀ dẹ̀dẹ̀dẹ̀ sórí ètò fàájì ọ̀sán pẹ̀lú èmi wọn yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín adéfẹ́wá Fowóṣadé Victoria aka Fowó of Lagos ó yẹ kẹ́ mọ̀ pé gbogbogbò tẹ́ bá ti ń rí mi lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín ti Orísun tẹlifíṣàn ó yẹ kẹ́ mọ̀ pé nǹkan ọ̀tun ni mo gbé dé nǹkan ọ̀tọ̀ ni mo gbé dé nǹkan tó jẹ́ pé kò wọ́pọ̀ láwùjọ kò wọ́pọ̀ láwùjọ pàápàá lórí gbogbo ẹ̀rọ tẹlifíṣàn tó kù káàkiri àgbáyé òun la fi máa ń sọ wípé orísun làgbà orísun ni bàbá ọlọ́tọ̀ oníkíni onítòhun ọ̀tọ̀ ẹ wo orísun tẹlifíṣàn àwọn gbòòtì ẹ̀ kí n pe tiwa lọ́tọ̀ ẹ̀yin olólùfẹ́ wa náà lè máa sọ pé ah orísun tẹlifíṣàn ọ̀tọ̀ ni wọ́n àgbà ni wọ́n láàrin ẹyẹ ọ̀kín ni wá láwùjọ ọba ẹ wò ó àwa gangan ni ọlọ́run gbadélé lọ́wọ́ tá a máa ń gbé sórí àwọn ọba ó yẹ kẹ́ mọ̀ pé dájúdájú ẹni tó bá jẹ́ afọbajẹ ó ṣe kí ni o ó ju ọba lọ Orísun tẹlifíṣàn ọ̀tọ̀ ni wá Orísun Orísun wa ẹ wo àtẹ̀mí àti yín lẹ́nìí ẹ bá ń gbọ́ ó pọ̀ ó pọ̀ yẹ́yẹ́ ah èyí mo ṣe ni o mo fẹ́ gbé yín dé ó yẹ kẹ́rin gan rí pé <laughs> ìdúró mi gan ó ń sọ ojú mi gan ṣe kí ni ó ń sọ gbogbo ìṣọ́ra mi gan ṣe kí ni ó ń sọ lọ́kọ̀tọ̀ tó ní pé kí ni nǹkan ọ̀tọ̀ ní tèmi tó kún fún àrà tó kún fún fàájì tó ṣe kí ni o tó kún fún ayẹyẹ dáàdì tó bá fẹ́ nìkan lẹ bá wà nílé ẹ bá mi pe mọ́mì tí mọ́mì ò bá tíì dé ẹ ti tẹ̀kọ̀ wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ sọ fún ọ pé wo ìyàwó mi tètè máa bọ̀ owó of Lagos ó ti bẹ̀rẹ̀ program ẹ̀ mọ́mì ẹ wò ẹ má jẹ́ aládàáni kọ̀wé léyìí ẹ pé dádì dádì àti mọ́mì ẹ bá mi pe àwọn àbúrò mi ẹ pé àwọn ẹ̀gbọ́n mi ẹ pa àwọn tó jẹ́ pé kí ni o tá a jọ jẹ́ ṣàwáwí pé kọ́ wá kọ́ ẹ̀kọ́ kan tàbí ìkejì lórí ẹ̀rọ amóhùnmáwòrán Orísun tẹlifíṣàn ẹ wò ẹ má tiẹ̀ jẹ́ kí n gbàgbé mi ò dẹ̀ gbàgbé mi ò fẹ́ gbéraga ni ẹ wá gbà mí láyè ẹ jẹ́ kí n kíra mi ọmọ onílẹ̀ ọmọọba ni mí tó máa ń tẹ̀ jẹ́jẹ́ ajẹjẹ́ àtẹ̀ gìrìgìrì ọmọ onílù tí ò fẹ́ kó tú àwọn tí wọ́n ń bá mi gbé àwọn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ àwọn wo làwọn tó ń bá mi gbé àwọn ni àwọn obìnrin tí wọn kì í tọ́jú ara wọn àwọn ni àwọn obìnrin tí wọn kì í rẹwà láwùjọ àwọn ni àwọn obìnrin tó jẹ́ pé tí wọ́n bá ń lọ sí òde nìkan ló máa ń túnra ṣe àmọ́ tó bá wà nílé tí wọn ò lọ sóde wọn ò ní túnra ṣe àwọn ni àwọn obìnrin tí wọ́n máa ń rìn ìró ọ̀pá mẹ́fà àwọn ni àwọn obìnrin tó jẹ́ pé ní gbogbo ògbà bùbá tí wọ́n báyìí ó máa ń mu ọ̀ràn wọ́ni ẹ wò ẹ mọ̀ pé mo sọ mo ní lẹ́ni mo ní mo gbèdé lódìdí ni àmọ́ tẹ́ bá ń wo àwọn ọ̀rẹ́ ẹnu mi yẹn ẹ rí i pé mo ti ń ṣe kíni mo ti ń dọ́gbọ́n yọ sọ fún yín nínú àwọn nǹkan tí mo gbé wá kí ni nǹkan tí mo gbé wá lẹ́nìí ó ní àkórí tí a pè wípé ǹjẹ́ ó yẹ kí obìnrin kó máa ṣètọ́jú ara ẹ̀ kó lè máa fi rẹwà ní gbogbo ìgbà. ẹ wo àwọn obìnrin àníṣẹ́ tó pọ̀ ṣe o ẹ jẹ́ ká pera wa ẹ jẹ́ ká pera wa àwọn tí ò bá sí ń tòsí tó o bá mọ̀ tètè pè wọ́n tàbí yálà kó o tètè máa rìkọ́ọ̀dì lẹ̀ sọ́dọ̀ tó bá dé àbí tẹ́ bá ríra kó o lè plé ẹ̀ fún wọn ó yẹ kó o mọ̀ pé nǹkan tẹ́ bá ń ríwò lórí tẹlifíṣàn dájúdájú ẹ lè ríwò lórí àwọn tẹlifíṣàn míì tó kù o fún ìdí èyí ẹ jẹ́ kí a farabalẹ̀ ká gbọ́ gbogbo nǹkan tí mo ní fún wa ní ẹyọ kọ̀ọ̀kan àti pé lẹ́ni mo jáde ni o mo lọ sí òde àmọ́ mi ò tí ì ní gbé yín débẹ̀ mi ò tí ì ní já yín tán kò tí ì mi ò tí ì gbé débẹ̀ mi ò tí ì ní jayín tán òde kàǹkà òde kìnkì òde tó jẹ́ pé àwọn ojú tó ń sọ àwọn ojú tó ń sọ̀rọ̀ àwọn ojú tó jẹ́ pé wọ́n pé ha pélé yóò tiẹ̀ lè jẹ́ ìyàwó lé mi ṣebí kò tiẹ̀ dẹ̀ jẹ́ girlfriend mi bí ó tiẹ̀ dẹ̀ jẹ́ girlfriend mi kò tiẹ̀ dẹ̀ jálè mi bí ó tiẹ̀ dẹ̀ jálè mi gan kó ṣáà tiẹ̀ jọ́rẹ̀ mi kí n máa rí bá sọ̀rọ̀ àwọn ojú yẹn ni àwọn ojú tí mo gbé wá nílé yìí ẹ farabalẹ̀ odidi ni mo gbé e dé o ẹ má gbàgbé Orísun tẹlifíṣàn ni kẹ́ máa wò ní gbogbo ìgbà nílé iṣẹ́ Orísun tẹlifíṣàn ẹ ní àǹfààní láti máa wo àwọn eré àgbéléwò ní ẹyọ kọ̀ọ̀kan bákan náà àwọn orin lóríṣiríṣi ṣórin tìbílẹ̀ ni ṣe ah, ẹ̀yin náà mọ̀ àbí ṣé torí ẹ̀mí ni Orísun tẹlifíṣàn nìkan lè ní àǹfààní láti máa jẹ ìgbádùn ẹ̀ ẹ wò ẹ farabalẹ̀ ó yá ẹ jẹ́ ká lọ gbádùn orin ẹ̀yàn kan iná nígbà tá a bá padà dé màá ṣe kí ni màá gbé yín débẹ̀ lódìdí ó yá ẹ jẹ́ àlọ́ wọn bọ̀. fàájì ọ̀sán oní ètò tẹ́ ń gbádùn lọ́wọ́lọ́wọ́ fàájì ọ̀sán pẹ̀lú èmi mo yín ọ̀rẹ́ yín the only fowo of Lagos another fowo of Lagos is the canter àwa obìnrin eh, ẹja múra kẹwàá wa lè pọ̀ ju ta tọ̀run lọ ẹ̀yin obìnrin ẹja múra káwọn ọkọ wa lè máa nífẹ̀ẹ́ wa sí. àwọn obìnrin ní ọ̀rọ̀ tí mo gbé wálé ló bá wí jùlọ àmọ́ àwọn ọkùnrin náà dájúdájú a ní ẹ̀gbọ́n obìnrin a ní àbúrò obìnrin a tún ní ọ̀rẹ́bìnrin ẹ kí gbogbo á farabalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ bá a sọ lẹ́nìí òun náà ni àkórí tí mo pè wípé ìtọ́jú ara obìnrin hmm. àwọn obìnrin tá a bá ń sọ̀rọ̀ nípa ìtọ́jú ara wa ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó fẹ̀ tó jìn tó pọ̀ ṣùgbọ́n mo máa ṣe ní kúkúrú lénìí hmm. ká má sọ tán àtèmi àti yín àní sọ̀rọ̀ tán. àwa obìnrin ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó lénìí ló ti túká nípa wípé obìnrin mìíràn kò mọ ara tọ́jú ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì lénìí ló ti di pé ọkọ ti fẹ́ ìyàwó kejì ìkẹta ìkẹrin ìkarùnlé nítorí wípé kò mọ ara tọ́jú àwọn obìnrin ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ìròrí wa ń kọ́ obìnrin míì ee eh, wọ́n lè dirun wọn tàbí kí wọ́n wí ìvẹ̀ ìmíì gan ṣe braiding wọ́n lè gbé fóṣù márùn-ún wọ́n láwọn wà economical pé ẹ ètò ìṣúná àwọn àwọn yín ọ náà ni rárá o ẹ yọ ètò ìṣúná yín lò mọ́ o eléyìí ti di ọ̀bùn ó ti di ìdọ̀tí nígbà tá a bá ń ṣe irun orí wa tá a bá ń gbé fún oṣù méjì oṣù mẹ́ta oṣù mẹ́rin oṣù márùn-ún àwọn obìnrin kan tún wà tó jẹ́ pé àwọn ò tiẹ̀ ń yarun wọn rárá wàá gbọ́ àwọn i'm a laser person ọ̀lẹ́ni mi kò mọ̀ mọ́ mi lára kí n máa yarun ah kò mọ yín lára kẹ́ ẹ máa yarun ẹ jẹ́ kó mọ yín lára o tí kò bá mọ yín lára ṣé mọ iye obìnrin tí dáàdì rí lójúmọ́ ṣé mọ iye obìnrin tí dáàdì máa ń pàdé lójú ọ̀nà lójúmọ́ ẹ tiẹ̀ mọ iye obìnrin tó wà lọ́fíìsì dáàdì ti ń ṣiṣẹ́ lójúmọ́ tí wọ́n máa ṣe irun wọn tá a mọ tóní tóní tóní ẹ jọ̀wọ́ àwọn obìnrin ẹ jẹ́ kí a máa tọ́jú irun wa ẹ jẹ́ ká máa yarun wa obìnrin míì kóńbẹ̀ ọkùnrin ni wọ́n ní ṣẹ̀dẹ̀ mọ̀ pé kóńbù ta fi ń yarun ó kó oríṣiríṣi ìmíì wà tó jẹ́ pé ẹlẹ́nu ńlá ẹlẹ́nu fífẹ̀ ìmíì wà medium size ni ìmíì wà tó jẹ́ pé small ìwọ tó jẹ́ pé irun orí ẹ̀ ó pọ̀ tó gùn tẹ́ bá máa lóru kóǹbù kékeré yẹn dájúdájú iwájú irun yín nìkan ẹ̀jẹ̀ nìkan lè máa fìyà tàbí brush tí ń fọnu ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ó yẹ kẹ́ ẹ ní kóòmù ńlá tẹ́ ẹ máa máa lò láti máa fi ara ọrùn bẹ́ẹ̀ ìyẹn ọ̀tọ̀ àwọn obìnrin kan tún wá wà tó jẹ́ pé bọ́ ṣe wà yẹn aago mẹ́rin ìrọ̀lẹ́ wọn ò tí ì fọnu wọn oúnjẹ àárọ̀ ti lọ oúnjẹ ọ̀sán ti lọ ìpápánu lóríṣiríṣi gan náà ṣe kí ni ó ti gorí ẹ̀ bẹ́ẹ̀ wọn dẹ̀ tí ì fọnu wọn dáàdì ti lọ síbi iṣẹ́ látàárọ̀ dáàdì tún dé lálẹ́ mọ́mí ò tí ì fọnu wọn wá kí dáàdì gbogbo ẹnu wá bùtì àwọn obìnrin kan tẹ̀ tó wà tó jẹ́ pé tí dáàdì ò bá tí ì bínú pé my dear stop ẹ̀ lọ́fọ́nú àwọn ò ní fọ̀ o ọmọ mi ló ṣe wọn ní à ah, my mom you don't brush your teeth your mouth is smelling mommy i'm sorry i just have to tell you no ẹ jẹ́ ká máa tọ́jú ẹnu wa ẹnu wa ẹ jẹ́ ká máa tọ́jú ẹ̀ ẹnu wa ni dáàdì bá ń kọ́kọ́ pàdé kó tó pàdé àwa fúnra wa ẹ má dẹ̀ gbàgbé ẹnu yìí nínú ojú ni ẹ jẹ́ ká máa fọ ẹnu wa dáadáa lóòrèkóòrè kódà pàápàá tá a bá lè fọ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ kò lè wọ̀ o. ìyẹn ìkejì ẹlẹ́ẹ̀kẹta àwa obìnrin hey báwo la ṣe ń tọ́jú abíyá wa àwọn obìnrin kan wà tó jẹ́ pé tí wọ́n bá ká bí àwọn sókè báyìí àágùn yẹn ó máa dá dúró sábíà wọn tó bá wà nínú ilé á máa rùn tó bá wà láwùjọ á máa rò tó bá wà lóde á máa rò hey dáàdì máa wò ta o irun abíyá wa tí a bá máa gé kúrò tí a bá ti ń làágùn àwọn omi àágùn yìí orí irun yẹn ló máa máa dúró sí òun lè ṣe máa rí pé obìnrin míì gbogbo aṣọ wọn lábíyá ó máa tutù kò kí ń ṣe pé kò kí ń tutù níwọ̀nba ṣùgbọ́n àwọn eléyìí ó máa tutù gan torí pé kí ni gbogbo irun yẹn ó ti kó dọ̀tí sára àwọn omi àágùn yẹn kò wá ṣàn lọ irun yẹn ó ti gbà ó ti wá di bus stop obìnrin míì tẹ bá pàdé ẹ̀ tó bá wọ aṣọ wáìsì bá aṣọ funfun gbogbo abíyá yẹn ó máa tẹ pọ́n ẹ jẹ́ ká máa fárun abíyá wa ká dẹ̀ máa fọ̀ ní gbogbo ìgbà ká máa rí pé kọ̀ọ̀kan wa àtọ́ṣẹ́ wa ó ń kọjá níbẹ̀ dáadáa kò kí n ṣe pé kó kọ̀ kọjá kó dúró síbẹ̀ kó gbó dáadáa ẹ jẹ́ kí n bọ́ sórí ìmúra wa eléyìí tó jẹ́ pápá bá rí bẹ̀. hey mo máa ń sọ ní gbogbo ìgbà wípé ọkùnrin appearance wa òun ni nǹkan tọkùnrin fẹ́ o appearance wa òun ni ọkùnrin nífẹ̀ẹ́ sí tó fi fẹ́ wa kò kí ń ṣe ìhòòhò wa ṣe mọ̀ pé ìhòòhò wa later things nìyẹn ẹ mọ̀ pé yẹn back game ni àmọ́ bá rí tí wọ́n ṣe kọ́kọ́ kó wa gbàrà fi pé ah obìnrin leléyìí o ọmọge leléyìí o wo bó ṣe dá lójú wo bó ṣe rẹwà wo bí bàtà ẹ ṣe mọ́ wo bẹ́sẹ̀ ẹ ṣe mọ́ wo báṣọ ẹ ṣe neat nǹkan tí ọkùnrin tán máa ń fẹ́ lára obìnrin nìyẹn òun làwọn olóyìnbó ṣe máa ń sọ wípé first impression lasts longer kò kí n ṣe pé longer gan títí ayérayé ni o títí ayérayé ìwọ fọkùnrin bá pàdé lọ́nà tó wò pé ah ó ṣe wá yọ̀gùn báyìí bó ṣe dọ̀tí kó padà rí ẹ níjọ́ kejì kò tí mọ́ láwọ̀ kò neat dáadáa ọkùnrin yìí ò lè kọnu sí ẹ mọ́ nítorí pé ní ìgbà àkọ́kọ́ tó pàdé ẹ impression tó fún ni pé o ní dọ̀tí yẹn impression yẹn ló máa wà lọ́kàn ẹ̀ tí òfin lè kọnu fẹ́ sí ẹ mọ́ nígbà tó padà rí ẹ wípé kí ni o wípé o kì í ṣe onídọ̀tí. àwọn obìnrin kan tún wà tó jẹ́ pé ẹyin ẹsẹ̀ wọn báyìí eh, ẹ máa ṣe bí wọ́n fi àáké ni wọn ò dẹ̀ fà àáké là o àwọn ni wọ́n ṣàkíyèsí àwọn obìnrin ẹ jẹ́ kí n bust bubbles yín kò sẹ́ni tẹ̀sẹ̀ ò kí n máa ń là ó wá kù sí wa lọ́wọ́ bá a ṣe máa ń ṣàbójútó ẹ̀ ó kù sí wa lọ́wọ́ tá a ṣe ń dúró pé à mi ìfẹ́ kẹsẹ̀ mi là mo gbọ́dọ̀ máa bójútó tá a bá ń ṣe bẹ́ẹ̀ ẹsẹ̀ wa ò ní là o ẹ máa róbìnrin mi ẹsẹ̀ máa là débi pé ìlà yẹn ó máa ṣe pàǹpà bí ọwọ́ mi báyìí ni kí ló dé ẹ jẹ́ ká wáyè níjọ́ kan kò ní dandan kẹ́ tó lówó tó pọ̀ o kò ní dandan tẹ́ bá tó lọ sí salon níbi tí wọ́n ti máa ń ṣe o níbi tí wọ́n ti máa ń ṣe pedicure àti manicure no ẹ lè jókòó sínú ilé kẹ́yìn fúnra yín kẹ́ ṣe èlò ni wọ́n ń ta òkúta tí wọ́n fi ń fọ ẹsẹ̀ lọ́jà ẹ sì máa rí òkúta oní hundred naira ìyẹn múrí márùn ẹ sì máa rí òkúta oní two hundred naira ìyẹn igba náírà ẹ máa jókòó lójoojúmọ́ tẹ́ bá ti ń wẹ̀ ní balùwẹ̀ lójoojúmọ́ ló yẹ kí obìnrin kó máa mú òkúta ìfọsẹ̀ kó máa fi gu ẹ̀yìn ẹsẹ̀ ẹ̀ kó tó di pé ẹ wọ balùwẹ̀ gan ẹ lè ti mú blade ẹ ti kọ́kọ́ mú gbogbo ẹsẹ̀ yẹn ẹ ti kọ́kọ́ fa fúnra yín gbogbo ìkọ́nà tó ti gíran yẹn ẹ mú blade ẹ fi mú ẹ fi fa ẹ gé tó bá ti gùn jù àwọn kan wà tó jẹ́ pé wọn like kọ́ máa dá ìkọ́nà wọn sí ẹ mú blade kẹ́ fi gé kẹ́ mú kẹ́ fa ó máa funfun padà àwọn obìnrin kan wà tó jẹ́ pé àwọn máa ní ẹ jẹ́ kí n ṣèkọ́nà mi ni ẹ nímọ̀ mi ò ṣáà ṣèkọ́nà ẹ wo bí èkọ́nà wọn tèmi bó ṣe rí mi ò fi ṣègbéraga àpẹẹrẹ ni mo fi ṣe ẹ jẹ́ ká mú ká fa dáadáa ẹ máa ráwọn obìnrin míì lóde èkọ́nà ẹsẹ̀ wọn àti tọwọ́ omar brown ọlọ́run kan ló dá wọn bẹ́ẹ̀ kó ń ṣe gbogbo wọn ni ọlọ́run dá bẹ́ẹ̀ àwọn kò nítorí àìtọ́jú ẹ̀ tó ló fi wá di pé kí ni o ó wá ní kọ́lọ̀ wọn lọ́wọ́ ó dàbí aṣọ tá a máa ń wọ̀ náà ni tí aṣọ yẹn tí a bá fọ̀ dáadáa a máa pọ́n lójú àwọn obìnrin àwọn obìnrin kan wà tó ti wá jẹ́ pé tó bá di alẹ́ tó bá fẹ́ bọ́ sórí ibùsùn wọn kì í máa ń wẹ̀ ẹsẹ̀ tí wọ́n ti fi lọ ta pọ̀nmọ́ nígboro èkó ẹsẹ̀ tí wọ́n ti fi lọ ta èlùbọ́ nílùú ìbàdàn nílùú ọ̀yọ́ ìlú ògúnmọ́lá wọ́n ṣe máa gbé sórí ibùsùn nìyẹn bóyá nígbà tó fẹ́ dáná lálẹ́ bóyá stóòfù làwọn ń lò ó ti kó èédú bóyá náà gini níbi tí wọ́n ti ń rọ fùfú ẹsẹ̀ yẹn ti ṣe mistake ó ti kó èédú wọ́n tún wá gbẹ́sẹ̀ yẹn bẹ́ẹ̀ wọ́n á gbé e sórí ibùsùn wọ́n wá ní dájú ò lè fọwọ́ kàn wọ́n dájú <laughs> ò ní fọwọ́ kàn yìí dájú ò ní fọwọ́ kàn yìí ẹ mọ iye obìnrin tó mọ́ lólóló tí dáàdì ti pàdé ni ẹ̀yin wá gbé ẹsẹ̀ tó dọ̀tí yẹn ẹ wá gbé e sórí ibùsùn kò sí èèwọ̀ ńbẹ̀ téèyàn bá ń ta fún ìbọn kò sí èèwọ̀ téèyàn bá ń ta ìlùbọ́ kò sí èèwọ̀ téèyàn bá ń tagi níbi tí wọ́n ti ń kó igi iṣẹ́ ọwọ́ kálukú nìkan ló máa ń tóni jẹ àmọ́ tá a bá ti ń délé lálẹ́ ẹ jẹ́ ká máa tọ́jú ara wa ẹ jẹ́ kí a máa tọ́jú ara wa eléyìí ló máa sún mi láti mú yín dé òde tí mo lọ láti fi nǹkan méjì mẹ́ta yìí kẹ̀dẹ̀ tún lè gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ènìyàn ó yá àtẹ̀mí àti ẹja gbóra wa débẹ̀. Uh, basically ó dáa kí obìnrin máa tọ́jú ara ẹ̀ because obìnrin eh, ọlọ́run sọ pé ara wọn báyìí òun ni tẹ́ḿpìlì òun so it needs to be kept very very clean. ayé àtijọ́ nìyẹn obìnrin wo ni òtúra ṣe ń sè wẹ́dà ò wà nù lé o ò múra torí èèyàn torí ara ẹ àti bí o ṣe tó ṣe fẹ́ kó máa feel nínú ẹ lèèyàn ṣe ń múra tó gbogbo ọ̀la láti máa tọ́jú ara wa kò ń ṣe òde nìkan là láti máa múra bó wà nù ilé bó tiẹ̀ tọ́ ojú at least wàá wẹ̀ wàá tún ara ṣe wàá waṣọ tó dáa. ẹ̀yin obìnrin àwọn obìnrin gbogbo obìnrin ẹni láti máa túnra ṣe dáadáa láti máa lùgù ẹni láti máa dára fún ọkọ yín ní gbogbo ìgbà. me i take care of myself nítorí ara mi because when i take care of myself it makes me happy. kò wá ń ṣe pé kẹtọ́jú katọ́tẹ̀ o. ó yẹ ká máa tọ́jú ara wa ní gbogbo ìgbà mi mọ ìtumọ̀ kan tẹ́ ẹ ń sọ nípa kíyàn máa múra ẹ bọ ó dáa kíyàn máa túnra ṣe to be sincere ó dáa kíyàn máa tọ́jú ààyè torí àwa obìnrin nǹkan táwọn èèyàn bá rí òun náà ṣe máa ń ṣe àpọ́nlé wa so the best thing nǹkan tó dáa jù ni pé kíyàn túnra ṣe torí bá ṣe rìn là ń kó ni. obìnrin tí ò bá rẹwà nílé báwo ló ṣe fẹ́ rẹwà ń tà ó gbọ́dọ̀ rẹwà ní gbogbo bí ni. a gbọ́dọ̀ tọ́jú àwọn wa tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà tí ò bá lè rí kàtíkè yàtọ̀ sí pé mò ń ṣòde lẹ́nu lọ́pọ̀ ọgbà ẹ lè rí mi kí n kújú báyìí kódà lórí rédíò kódà lórí iṣẹ́ kò wá kí n ṣe pé àwọn nǹkan tá à ń kó para nìkan ló máa jẹ́ kí ó ṣe bẹ́ẹ̀ o gbọ́dọ̀ máa jẹ oúnjẹ tó dáa torí nǹkan téèyàn bá jẹ sínú yìí òun ló máa sọ̀rọ̀ láwọ̀ ẹ̀ máa jẹ oúnjẹ tó dáa máa lo oògùn tó dáa kéèyàn tún wá máa sinmi. gbogbo ẹ̀yin obìnrin ìmọ́tótó o ìmọ́tótó ìmọ́tótó dọwọ́ yín ò jèrè. kéèyàn máa look good so you have to take care of yourself like gbogbo nǹkan ni ó dáa kéèyàn máa fi look good. èèyàn ṣe mistake gan because èèyàn mọ̀ bóyá even supermarket tó fẹ́ lọ yẹn o ní láti múra dáadáa because o mọ̀ bóyá ibẹ̀ ló ti máa pàdé aláàánú ẹ̀ wọ́n dẹ̀ máa ń sọ pé ìrínisí ni ìsọnilọ́jọ̀ mo mọ̀ bóyá owó yẹn correct o <laughs> eh, eh. mọ̀ bóyá ibẹ̀ eh, ibẹ̀ ló ti máa pàdé ẹni tó máa ṣe é lóore náà fọ ìwọ tí o ti máa rí o mọ̀ bóyá ibẹ̀ ló ti máa pàdé ẹni tó yẹ kó fẹ́ ẹni tọ́lọ́run rán sí ẹ kó fẹ́ so it's very very important kéèyàn máa múra dáadáa not just when you have a party but o kàn fẹ́ stroll ni o o kàn fẹ́ lọ ra nǹkan ni o kàn lọ sọ́jà ni dress well. ẹ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ ń wò mí nílé ẹ máa tọ́jú ara yín o ẹ̀hẹ́ wá ní ayé kan náà ni o ẹ wẹ́dẹ̀bó tó bá tiẹ̀ bóyá ẹ fẹ́ jáde ni àbẹ́ ẹ̀ jáde ẹ wà nulẹ̀ ẹ ẹ rẹwà bọ́lọ́run ṣe ti dá yín so ẹ láti máa make sure pé ẹwà yẹn ẹ̀ ń hẹ̀ hàn ṣẹ̀ dáadáa nípa títọ́jú ara ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín fàájì ọ̀sán pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Fowóṣadé Adéfẹ́wà Victoria the only forward of Lagos another forward of Lagos is the counterfeit ẹ̀rí ìmúra mi ni ẹ̀rí ìmúra mi ẹ̀rí páǹpá ee àwọn obìnrin kò sí nǹkan tó burú jù táyìn náà bá lè máa look beautiful and neat bí èmi náà ṣe máa ń rí yìí o kò léèwọ̀ o kó tó di pé mo lọ ṣe àfihàn àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ kẹ́ gbọ́ gẹ́gẹ́ bí ìmọ̀ràn ẹ jẹ́ kí n tún fi eléyìí kún àwọn obìnrin kan wà nígboro tó jẹ́ pé tó bá ti bímọ kan ọmọ méjì ọmọ mẹ́ta ọmọ mẹ́rin ọmọ márùn-ún títí dórí ọmọ mẹ́wàá àbọ̀ ọmọ ogún wọ́n máa rukùn káàkiri wàá gbọ́ wọ́n ní à kílẹ̀sì kan ẹ̀yẹ̀ wọ́n ní à mo ti bímọ náà oríkùn mi ṣe yọ mo ti bímọ oríkùn mi ṣe yọ ẹ pẹ̀lẹ́ o àǹtí tó fi gbogbo ara bímọ ṣẹrẹ ni tí ò tí ì bímọ ni everybody ló ti bímọ àwọn tẹ rí ní ìgboro yẹn àwọn tẹ rí nílùú yẹn tí wọ́n ní flat tummy àwọn náà ti bímọ ẹ mú ìwádìí yín kẹ ẹ mú gẹ́gẹ́ bí iṣẹ́ pẹ̀lú gbogbo ọmọ tí mo ti bí yo kí ni mo lè ṣe o láti fi ní flat tummy kí ni mo lè ṣe o láti fi maintain ikùn mi nígbà tí mi tí ì bímọ. ẹ yé erùkùn káàkiri mọ́ ẹni tí dáàdi yín ń fẹ́ níta ẹni tí dáàdi yín rí ń ta tí wọ́n yàn lálẹ́ ó ti bímọ márùn-ún ó ti bímọ mẹ́fà àmọ́ síbẹ̀ ó sì lẹ̀ ó nà ó sì sẹ́ẹ̀tì síbẹ̀ kí wá ní ìwọ̀n wá ń ṣe ìwọ náà bọ́ síta èèlò ni wọ́n ń ta tommy holder èèlò ni wọ́n ń ta gẹ́jù tẹ́ ẹ bá dáwọn ọjà pọ́kú lówẹ̀ àwọn ọjà gbági àwọn ọjà kàtàǹgbá àwọn ọjà kan wà káàkiri tó jẹ́ pé ẹ máa rí àwọn nǹkan pọ́kú lówẹ̀ tó dẹ̀ máa ṣe àgọ́ ara yín ní àǹfààní tó máa máa jẹ́ kẹ́ ẹ rẹwà tó máa jẹ́ kí wọ́n pè ní tòótọ́ ẹ̀ ń tọ́jú ara yín ẹ sì máa ráwọn ní five hundred naira ẹ sì máa ró ní one thousand ẹ sì lè rí mi gan tó máa ní ní méjì five hundred tó jẹ́ pé tẹ́ ẹ bá wọ̀ báyìí pọ́nkán ni kò yín máa pẹlẹbẹ wá ẹ jẹ́ káwa náà ṣe kí ni ẹ jẹ́ ká gbìyànjú ká ṣerú ẹ̀ káyé runkùn káàkiri ayé mọ́ téèyàn bá ti bímọ kò ń ṣẹ̀ṣẹ̀ o téèyàn bá ti bímọ kò kí ń ṣe èèwọ̀ ìyẹn ò ní kéèyàn wá níkùn ńlá àwọn tí wọ́n fi iṣẹ́ abẹ bímọ gan tí ikùn yẹn bá ti jiná tán ẹ lọ bí wọ́n wọ́n á sọ gbogbo nǹkan tí wọ́n ń lò tí ikùn yẹn tó fi pẹlẹbẹ padà. Hmm. àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ wa nípasẹ̀ àìkí tọ́jú ara wa gẹ́gẹ́ bí obìnrin ó ti jẹ́ kí obìnrin míì kí wọ́n sọ ìgbéyàwó wọn nù ó ti gbà fún àjèjì obìnrin láti wọlé èmi máa ma sọ fún yín ní gbogbo ìgbà wípé ẹnikẹ́ni nípasẹ̀ ìtọ́jú ara ẹ̀ tó bá ti bẹ̀ sọ́kọ ẹ̀dùn sọ́wọ́ obìnrin míì àdúrà kankan ò rán o iṣẹ́ wòlíì gan ò rán orí ọ̀fẹ́ ló kù níbẹ̀ yẹn ẹ dẹ̀ mọ̀ pé ní gbogbo ìgbà orí ọ̀fẹ́ kò kí ń ṣe nǹkan tó bá ń sáré wá òun ni wọ́n ṣe pè ní oore ọ̀fẹ́ àwọn obìnrin ẹ jẹ́ ká máa tọ́jú ara wa ìyẹn bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n tún sáré fẹlẹ́ ìkun àwọn obìnrin kan tún wà tó jẹ́ pé tó bá fẹ́ pe dáàdì mo ti máa ń sọ ẹ jẹ́ kí tútù sọ fún yín hmm. tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ ọ máa ẹnu báyìí sọ̀rọ̀ ni àwọn obìnrin ẹ jẹ́ ká máa rọra sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ rọra sọ̀rọ̀ you know tẹ́ bá fẹ́ pe dáàdì hello darling hello honey ẹ yé fi gbogbo ẹ tóbìnrin mi bá rẹ́rìn báyìí ẹ fẹ́ sá lọ pé ah ní tẹ́ wá la gbogbo ẹnu báyìí àwọn obìnrin ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ kí a ṣe jẹ́jẹ́ ó yá ẹ jẹ́ kí n wá mú yín wo gbogbo àwọn àmọ̀ràn kọ̀ọ̀kan àti àwọn ewu tó wà nínú pé kí obìnrin kó má máa tọ́jú ara ẹ̀ ó yá ẹ já lọ ẹ farabalẹ̀. ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yẹn lẹ́tẹnu àwọn ènìyàn níbi òde Wasila Kodet Wasila Kodet tó ṣe ayẹyẹ ọdún kan tó dá rédíò station tiẹ̀ tó dá sílẹ̀ ẹ ti gbọ́ nǹkan tí ọkùnrin sọ ẹ ti gbọ́ nǹkan tí obìnrin náà sọ ẹ ti gbọ́ nǹkan tí àwọn àgbàlagbà sọ ẹ ti gbọ́ nǹkan tí àwọn ọmọ wẹ́wẹ́ bíi tèmi báyìí tí àwọn náà sọ àwọn obìnrin wọ́n ní ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ́n tọ́rọ̀ bá ti pọ̀ jù irọ́ máa ń wà ń bẹ̀ ìsọkúsọ á ti wà ń bẹ̀ kí ni nǹkan tẹ̀ tún fẹ́ gbọ́ tẹ̀ tí gbọ́ àwọn obìnrin ẹ jẹ́ ká tọ́jú ara wa ìtọ́jú ara wa ó ṣe kókó ó ṣe pàtàkì ẹ̀yin náà ti gbọ́ gbogbo nǹkan tí àwọn èèyàn tí wọ́n bá wa sọ ẹ wo àwọn obìnrin ẹ jẹ́ ká máa tọ́jú ara wa dáadáa ṣebí tá a bá ń tọ́jú ara wa dáadáa ẹ jẹ́ ká máa mu omi o tá a bá ń tọ́jú ara wa dáadáa a jẹ́ wípé àpẹẹrẹ wípé à ń mu omi dáadáa ní gbogbo ìgbà òun nìyẹn tá a bá ń mu omi dáadáa ẹ wò ó máa máa hàn àwọ̀ wa á máa dán ojú wa á kún ara wa á kún ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ ká tún máa jẹ èso lára àwọn ọ̀nà tá a lè fi gbà tọ́jú ara wa nìyẹn o tá a bá ń jẹ èso ẹlòmíì lè sọ pé ẹ òun ò lówó láti fi ra èso iṣẹ́ wo lòun ṣe kò dìgbà tẹ́ ẹ bá tó ra èso lówó ńlá èèlò ni wọ́n ń ta ọsàn nígboro èkó èèlò ni wọ́n ń ta ọsàn nílùú ìbàdàn èèlò ni wọ́n ń ta ọsàn nílùú ìlọrin ẹ̀yin ará ọ̀fà ẹ gbọ́ èèlò la fẹ́ fi rọsàn gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá káàkiri àgbáyé èèlò ni wọ́n ń tọsàn tá a lè rà kódà tó bá jẹ́ pé ẹyọ kan la bá lè mú lójúmọ́ ó mà ṣe nǹkan kan bákan náà èso mango èèlò ni wọ́n ń tà á àwọn nǹkan yìí tá a bá ń jẹ wọ́n ọ̀gẹ̀dẹ̀ ìbẹ́pẹ tá a bá ń jẹ wọ́n ara wa á máa jọ̀lọ̀ ẹ jẹ́ kí n dẹ̀ ti jẹ́ kí nǹkan kan yé wa àgọ́ ara tí ò bá ti ní àlàáfíà ní inú kò lè jọ̀lọ̀ lóde o àwọn nǹkan tá a bá dẹ̀ jẹ sínú wa gangan òun ló máa ń farahàn ní ìta ara wa àwọn nǹkan tá a bá jẹ sínú our daily intake òun gangan ló máa ń farahàn nínú ara wa ẹ jẹ́ ká máa jẹun tó dáa kò dìgbà téèyàn bá tó lówó ńlá o àwọn obìnrin kan wà tó jẹ́ pé ọkọ wọn tiẹ̀ ti lówó lọ́wọ́ ọkọ wọn ń kàwé ó níṣẹ́ àwọn náà jáde àmọ́ wọ́n jẹ́ ahun sí ara wọn bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ wọ́n wá lo ẹ̀bà láàárọ̀ wọ́n á lo fùfú lọ́sàn-án ẹ̀bà láàárọ̀ fùfú lọ́sàn-án tó bá tún wá di ọwọ́ alẹ́ wọ́n á tún wá lo òkèlè náà ni àbí kí wọ́n jẹ̀wà àti gàrí àwọn obìnrin kan tún wà tó jẹ́ wípé kò ságo tí wọ́n lè jẹun alẹ́ ó dẹ̀ ń complain ó ní kó òun tóbi ikùn ẹ̀ máa tóbi nígbà tó bá ń jẹun alẹ́ láago mẹ́jọ nígbà tó bá ń jẹun alẹ́ láago mẹ́sàn-án dájúdájú ikùn ẹ máa tóbi ó wá ń sọ wípé ò tọ́jú ara ẹ ò tọ́jú ara ẹ o nígbà tó bá níkùn kí ni àwọn ìdí tó fi níkùn nígbà tó jẹ́ pé ò jẹun late ò ń jẹun ní ìgbà tó yẹ kó o ti máa sùn nígbà tó yẹ kó o ti máa sinmi ò ń jẹun lásìkò tó ń jẹ tó o ti jẹ níbi aago mẹ́fà àbọ̀ sí méjì àbọ̀ tó yẹ kó ti máa digest tí tó máa dó lágbára tó máa ṣe ara ẹ̀ láǹfààní tó yẹ kó ti máa ṣiṣẹ́ lọ èyí máa jáde tí ò ní ṣe àgọ́ rẹ̀ láǹfààní tó yẹ kó ti máa ṣẹ́ lọ àsìkò yẹn ìwọ gẹ́gẹ́ bí obìnrin ló ṣe wá ń jẹun alẹ́ wàá wá bọ́ sórí ibùsùn ọmọ ayé lọ ọmọ ayé bọ̀ lóòótọ́ mọ bó ṣe ń ṣe ó lè mọ bó ṣe ń ṣe ẹ̀ nítorí pé kí ni ó ti jẹun ní àkókò tí kò yẹ kó jẹun tá a bá ń jẹun lákòókò tó yẹ ká jẹun à á rí bó ṣe yẹ ká rí eléyìí máa wá hàn lára wa pé nítòótọ́ à ń ṣàbójútó ara wa ẹ jẹ́ kí n tún fele ìkùn fún wa àwọn obìnrin ẹ jẹ́ kí a máa ṣe kí ni o ẹ jẹ́ ká máa fira wa lọ́kàn balẹ̀ ẹ ẹ ẹ dádì wàsílà ọ̀nyàlẹ̀ dádì kúdí wọ́n girlfriend dádì kíní kan wọ́n tọ́jú mi obìnrin ni wọ́n ń tọ́jú. àwọn obìnrin tó bá ti lọ ń gbé nǹkan tí ò yẹ kó gbé sọ́kọ̀sọ́kọ̀ wàá rí bí ò ṣe yẹ kó o rí tó bá ti wá rí bí ò ṣe yẹ kó o rí dájúdájú ò tọ́jú ara ẹ nìyẹn ẹ jẹ́ ká fira wa lọ́kàn balẹ̀ o ọkọ tá a bá rí tó ti wà lọ́dọ̀ wa tó ti dénú ilé wa àsìkò yẹn ló dọ́kọ wa eré kí là ń sá tó bá tó ti ẹ̀ rántí ọ̀rọ̀ dáàdì kúdí tó bá wọn dáàdì kúdí gan kó ní girlfriend hundred tó bá wọn dáàdì dorcas ọ̀fẹ́ obìnrin ọgọ́rùn-ún àní tiẹ̀ ni pé fírẹ́ lọ́kàn balẹ̀ jẹ́ kí dáàdì kúdí máa rí pé ní gbogbo ìgbà tóun bá dọ́dọ̀ ẹ̀ ó rẹwà lójú ó tọ́jú ara ẹ̀ nǹkan yẹn gan ló máa jẹ́ kí dáàdì Kúdí kí wọ́n dúró sọ́dọ̀ tiẹ̀ nìkan nígbà tí dáàdì bá dé tọ́bi pé o tọ́jú ara ẹ tírun ẹ tó wà ní ìmọ́tótó èékánná ọwọ́ ẹ̀ bó tiẹ̀ fíìsì èékánná tó jẹ́ pé tọwọ́ tiẹ̀ bíi tèmi tó gé dáadáa tó dẹ̀ fa tí kò dọ̀tí tí ò dúdú lójú tí èékánná ọ̀sẹ̀ tó mọ́ lólóló láṣọ tó wọ̀ níwọ̀nba àá tóun náà dọ̀tí tí kún ẹ yẹn tí ò lọ ṣe gbùngbùn tó rọra moderate you know dáàdì máa dúró sọ́dọ̀ ẹ̀ dádì á mú ẹ lọ sóde obìnrin tó bá tọ́jú ara ẹ̀ òun ni dádì ló máa mú lọ sóde obìnrin tó bá tọ́jú ara ẹ̀ òun ni dádì máa mú lọ fún dínà obìnrin tó bá tọ́jú ara ẹ̀ òun ni dádì máa mú lọ sí àwùjọ àwọn ọ̀rẹ́ ẹ̀ tó ṣẹ̀ dé láti ìlú òyìnbó obìnrin tó bá níkùn tí ò tọ́jú ara ẹ̀ dádì ò lè mú lọ fún dínà o fún ọ ní mú lọ sí dínà party obìnrin tí ò bá tọ́jú ara ẹ̀ dádì ò ní mú lọ fún ìvẹ́ǹtì kankan wọ́n kàn ní ha má wọrí mọ́mì tọ́pẹ́ dúró sílé bá mi tọ́jú àwọn ọmọ mi obìnrin tí dáàdì fẹ́ mú jáde ó ti wà lójú ọ̀nà dáàdì ti fún un appointment time tó máa gbé ní pópónà tó máa gbé lọ sí òde yẹn nítorí pé kí ni ó tọ́jú ara ẹ̀ àwọn ewu tó wà ní pé kí obìnrin kó má tọ́jú ara ẹ̀ àkọ́kọ́ kò ní rẹwà lójú ẹlẹ́ẹ̀kejì ó ṣeéṣe kí obìnrin bẹ́ẹ̀ kí ọkọ kó fẹ́yàwó lé o tí ọkọ bá fẹ́yàwó lé kò sí nǹkan kan tẹ̀ fẹ́ ṣe sí i ẹlẹ́ẹ̀kẹta ni pé nígbà tọkàn ò bá ti balẹ̀ o ò tiẹ̀ lè rojú pé o fẹ́ tọ́jú àwọn ọmọ ẹ̀ nígbà tọkàn ẹ̀ ò balẹ̀ tó tọ́jú àwọn ọmọ àwọn ọmọ yẹn náà wọ́n máa lack àwọn motherly care kan or parental care nígbà tó dẹ̀ wà láyé tó wà láyé ṣùgbọ́n ò sí láàyè tó yẹ kó wà nípa wípé o ò ṣàbójútó rẹ̀ bó ṣe yẹ kó o ṣe. àwọn obìnrin ẹ jẹ́ ká mọ nǹkan tá a máa ń ṣe ayé ń yí ṣé báyé ṣe ń yí ǹjẹ́ àbáyé ń yí ṣé bí ayé ṣe ń yí lọ ṣé à ń báyé yí lọ èmi ò sọ pé ká yí ayé ká tẹ̀lé ayé yí lọ síbi tí o máa yọrí sí paro ojú ti là tó o bá fẹ́ gẹrun bíi tèmi báyìí mú kó o gẹ̀ kó neat kó wà ní ìmọ́tótó tó o bá dẹ̀ fẹ́ máa dì mo ti sọ lẹ́ẹ̀kan mú irun yẹn kó o dì bó ṣe yẹ kó o dì í àwọn obìnrin kan tiẹ̀ tún wà wọ́n láwọn ṣètọ́jú ara wọn wọ́n àwọn ní ẹ ẹ bọ́nẹ̀gẹ̀ làwọn o kíní làwọn o ah hey tó o bá fẹ́ ṣerú ẹ wípé o ò fẹ́ fọṣẹ sí o ò fẹ́ lo attachment ẹ yé lo rọ́bà ayérayé àwọn rọ́bà 1902 àwọn rọ́bà 1983 ayé ti kúrò ńbẹ̀ yẹn o dáàdì yẹn àwọn born again mi lálẹ́ wọ́n ní born again làwọn ní tòótọ́ ṣùgbọ́n wọ́n kọjú ara tiwọn tí dáàdì bá fẹ́yàwó kejì kò sí nǹkan kan tẹ́ fẹ́ ṣe sí àbújá kankan ò sí lẹ́yìn ọ̀pẹ ẹ kàn máa máa sáré ni ẹ̀ ń lọ́lé olóògùn ah téèyàn bá dẹ̀ sáré àsájù ó ṣeé ṣe kírú ẹ̀dá bẹ́ẹ̀ kó sáré àsápajúdé ẹni tó bá dẹ̀ sáré àsápajúdé awó lọ nìyẹn o àwọn ọmọ yẹn á wá dọ̀mọ́ lọ́mọ àtẹ̀mí àti ọmọ wa kò ní di ọmọ ọlọ́mọ ẹ jọ̀ọ́ nítorí ìdí kan àwọn obìnrin ẹ jẹ́ ká tọ́jú ara wa ká lè máa rẹwà lójú àwọn kan wa ní gbogbo ìgbà nítorí tiwa kọ́ ọ nítorí ìgbéyàwó pàápàá ká lè ṣèyí àwọn ọmọ wa pẹ́pẹ́pẹ́ dojú alẹ́ nínú ilé bàbá wọn àwa obìnrin mo lérò wípé ẹ gbádùn gbogbo nǹkan tá a fi hàn yín ní ibi ìnáwó Wasila coded mo ti sọ wípé Orísun tẹlifíṣàn ni kẹ́ ẹ máa wò ní gbogbo ìgbà àwa nìkan ni bàbá o àwa nìkan ni àgbà ní gbogbo ìgbà àwa nìkan la lè máa gbé yín débẹ̀ ẹnìkan kò lè gbé yín débẹ̀ kò yé yín ó yá ẹ wò ètò yóò ti parí ẹ máa tẹ̀lé Orísun tẹlifíṣàn ní gbogbo orí ẹ̀rọ ayélujára wa at Orísun TV tèmi fún ara mi ní Instagram fowó of Lagos ní Facebook Adéfẹ́wà Fowóṣadé ṣé wọ́n rí ìmúra mi lórí ìdúró yìí kò ń ṣe lọ́wọ́ ẹni méjì o ìbílẹ̀ vogue nìkan náà ni àwọn ni wọ́n ń dáṣọ alárànbarà fún mi gbogbo ẹ̀ṣọ́ ọwọ́ mi ẹ rí pé moderate ojúrere demi accessories ẹ ṣé gan ni ẹ ṣé púpọ̀ ẹ̀yin olólùfẹ́ mi Orísun TV ní kẹ́ máa wò ẹ má gbé kúrò ó dàbọ̀.